kàǹkánú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tó tẹ̀ sí ọwọ́ ọwọ́jẹ́ tí mo wí pé èmi ò máa ṣe kíni máa kíni máa gbé yín débẹ̀ kí máa fà yín lọ fáàfáà ni látàrí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ni mo ṣe bọ́ sínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ ti tòní bí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀ Nàìjíríà yóò ń darí Nàìjíríà nọ́mbà one Bọ́lá Ahmed Tinubu o bàbá yìí ti sọ bí eré bí àwàdà nínú ìṣẹ̀lẹ̀ kan tó wọ́n ní pé ó ṣẹlẹ̀ lánàá ní àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìṣèjọba àwarawa Democracy Day lọ́wọ́ ìyẹn ní olúlu orílẹ̀ Nàìjíríà ti ṣe Àbújá lánàá gbogbo ènìyàn lórí wípé àsìkò tí bàbá ń ka ẹsẹ̀ yìí ó dàbí ẹni pé bàbá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ẹsẹ̀ ọ̀hún gbé o bàbá ti wá bóde láàrọ̀ ti tòní wípé ṣe rí n tó ṣẹlẹ̀ lánàá gbogbo ẹ̀yin tẹ́ ń gbé epo yẹn lọ ṣe kíni ẹ kíni máa ṣọ́tọ̀pù ẹnu yín o swaga ni mo lò gẹ́gẹ́ bí ti ṣe mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni mí bẹ́ẹ̀ ọmọ yorùbá ni mí èyí tó ṣẹlẹ̀ yìí mo fi dọ̀bálẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà lánàá ni láti ṣe kíni láti sàmì ẹyẹ democracy lè ṣe pé à ń ṣe lọ́wọ́ lánàá àná òde nígbà tí wọ́n ṣe àpèjẹ kan ní orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe àpèjẹ lánàá òun ni bá ti kẹnu bọ ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn ti mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ti gba ogorí ayélujára tí méjì ti ń sọ nǹkan kan tàbí nǹkan mìíràn pínlẹ̀ ogójì ohun kankan ò ṣe mí ó fi ọ̀rọ̀ ọ̀hún mo fi dọ̀bálẹ̀ ni mo fi bùgá òun ni ọ̀rọ̀ ọ̀hún fi ṣe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lánàá òde yìí ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ kẹ ẹ má yọ̀rọ̀ ayé lẹ́nu o mo fi dọ̀bálẹ̀ lánàá òde yìí ni ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé láàárọ̀ tòní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú sẹ́rin kẹ́ẹ́kẹ́ẹ́kẹ́ ń pe ẹsẹ̀ tí wọ́n bá sì gbé lánàá tí ààrẹ ilẹ̀ Nàìjíríà fi ṣubú ní àsìkò tí wọ́n wọ ọkọ̀ ọ̀hún Baba láwọn fi ṣeré nítorí pé eégún ṣubú ó ṣe bẹ́ẹ̀ sọ di dọ́nì any mistake of a tailor sì ni wọ́n ní style àbí style kọ́lẹ́ ń pè ní style náà ni wọ́n ní style òun ni wọ́n ń pè ó wípé àwọn ti mọ̀ pé táwọn bá ti gun inú ọkọ̀ ọ̀hún tán lánàá ó ti di kí àwọn ọmọ ju wọ́n sẹ́yìn mọ́ nílẹ̀ nàìjíríà nìyẹn kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ làwọn kọ́ ní káwọn kọ́ júbẹ̀ eworo kí àwọn ṣèbà fún àwọn tó láyé àti àwọn tí ìbá tọ́ sí o òun ló mú kí àwọn ó dọ̀bálẹ̀ lánàá kò í ṣe àṣìṣe o bẹ́ẹ̀ lè mi ò ṣubú o ẹ̀yin lẹ́mẹni tó ṣubú òun ni bàbá kì í sẹ́nu ní ìwé ìròyìn New Telegraph láàárọ̀ ti tòní bí ó ṣe ṣe bẹ́ẹ̀ tó ń jáde láàárọ̀ ti tòní lẹ́kùnrẹ́rẹ́ o nínú ìwé ìròyìn the punch bákan náà ìròyìn kan dúre tí wọ́n ní pé àwọn tí wọ́n ń ṣe àmúlò ojú ọ̀nà márosẹ̀ èkó sí ìbàdàn lánàá èèyàn ni wọ́n ní wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé àná òde yìí ọ̀nà Canada bí ẹgbà táwọn bá ń lọ sí orílẹ̀-èdè Canada ni nítorí pé gbogbo ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó ṣe kámikalẹ̀ kámi tí gbogbo ẹ̀ wá dípa gáúgáù àwọn tí wọ́n wá ń ṣe aṣojú kọ̀ròyìn ìgbéròyìn the punch tí wọ́n ní pé wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ́ òsibítì ọ̀rọ̀ òun ti ṣẹlẹ̀ lánàá òní wọ́n ní wípé lóòótọ́ ni ọ̀rọ̀ òun rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn ọkọ̀ bọ̀gìnì àwọn tírélà tí wọ́n fi ń bá wọn kó àwọn ẹran wá wọ́n ní ẹ̀bẹ̀bẹ̀ títì báyìí ẹ̀bá títì òun ni wọ́n ní pé wọ́n kó gbogbo àwọn ọkọ̀ ọ̀hún sí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní já ẹran bọ́lẹ̀ ìkìjà ìkìjà jẹ́ pé àwọn ẹran yìí àti àwọn tí wọ́n ń ta ẹran àti àwọn òǹra ẹran ni wọ́n dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ àwọn atúpẹrẹpẹ rẹ̀ sínú òwe ìròyìn The Punch láàárọ̀ ti tòní wípé ṣé ẹ rí ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ń bọ̀ ẹ̀ ń kúrò láti Èkó àti opic ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí yín ti bẹ̀rẹ̀ tó ṣe pé ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ tẹ̀fẹ́ wá wọlé náà kẹ́yìn tẹ́fẹ́ ti fẹ́ẹ́ dé kádà tán máa bọ̀ sí àrépo òun ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ń wà tó ṣe pé àwọn ò rí bí kẹsẹ̀ bọ̀ mọ́ wọn wá ní pé gẹ́gẹ́ bí ọ̀nà òun ti ṣe dípa yìí òun ló mú kí àwọn aṣojúkọ̀ròyìn ìròyìn The Punch kí wọ́n débẹ̀ lánàá tí wọ́n sì rí àwọn kankan mú wípé wọ́n ní látàrí ọdún eléyìí tí ń bọ̀ ní àìpẹ́ láì jìnnà tó jẹ́ ọdún àwọn ẹlẹ́sìn ìsìláàmù tí wọ́n ń pè ní ọdún iléyà o òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò fi níbi kẹsẹ̀ sí nítorí wípé ọlọ́ọ̀rì bẹ̀rẹ̀ sí ní ra ẹran bẹ́ẹ̀ ni wọ́n ń ta ẹran lánàá ara àwọn tí inú wọn ń bí ló wá sọ wípé ìránṣẹ́ kan kò má gbọdọ̀ máa dín ìránṣẹ́ kejì lọ́wọ́ kí lọ́pọ̀ ní ojú pópó lánàá òun ò ní kí ẹ mọ̀ ṣe ọdún ṣùgbọ́n eléyìí tí wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ àbí tẹ́ bá fẹ́ rà ẹ mọ̀ jẹ́ kó dí àwọn mìíràn lọ́wọ́ torí wípé kàkà kékeré ọ̀hún máa rọ̀ sí wọ́n ní títí ìrọ̀lẹ́ àná kókó báyìí ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ̀hún òun ló bẹ̀rẹ̀ sí ní gbẹ́rajọ pọ̀ ní agbègbè ọ̀hún o ẹnìkan tí ó wá sọ ọ̀hún di mímọ̀ lánàá òde ṣíṣe Moses Uche lórí wípé ẹ wò ó tá a bá bẹ́rọ̀ wí ẹjẹ́ á tún fi ẹ̀gbẹ́ kejì kí a fi bá ẹran wí tàbá bẹ́rù wí ká bẹ́rù wí lóòótọ́ gbogbo ara mọ̀ wípé tí òjò bá ti rọ̀ ní àwọn agbègbè yìí àwọn ọ̀nà yẹn ó máa ń rí bákọ̀bákọ̀ láti rìn pàápàá jùlọ káyọ̀ ti pé bóyá ó jẹ́ àsìkò ọdún kúrò tí òjò bá ti rọ̀ ní ọ̀nà yìí ó ti máa ń di pé kí àwọn fi sùúrù gbani uche wa ń sọ di mímọ̀ wípé kì í ṣe àwọn tí wọ́n ń ta ẹran tàbí àwọn tí wọ́n ń ra ẹran òun ni wọ́n dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ o bí kì í ṣe wípé ọ̀nà òun gangan fúnra rẹ̀ náà ó wà fọyọ̀ òyìnbó sẹ́ni ọ̀nà yẹn ti wà messed up òní ọkọ̀ náà ìwé ìròyìn the punch lọ́la ti tòní tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn àwọn alukoro fún àwọn àjọ trace ní ìpínlẹ̀ Ògùn ìwọ̀n ọ̀gbẹ́ni Babátúndé Akínbíyì ló sọ wípé ṣé ẹ rí eléyìí tí òun rí sọ̀rọ̀ òun ni wípé olójú kòkòrò àti aládàáni kan jẹ ni àwọn tí wọ́n ń ta ọjà yìí torí wípé bù fún mi kí n bù fún ọ ní àkèrè kí ló dùn fẹ̀ tí ẹ ní alẹ̀ omi ẹnu mi àgbàdo àkèrè kí lálẹ̀ omi tí ẹ bá ti ṣe tiyín ẹ gbà fún ọ̀mí náà kí wọ́n ṣe tiwọn pẹrẹpẹrẹ ọ̀hún bẹ́ẹ̀ nínú ìwé The Punch láàárọ̀ tòní níbẹ̀ ni wọ́n kó jọ pọ̀ sí tí sì wà ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ òun àkàgbádùn nínú ìwé ìròyìn New Telegraph ni mo padà sí láàárọ̀ tòní kí ni máa travel all over the paper ni mo gbà níṣẹ́ o wọ́n ní wípé nínú nínú ìpínlẹ̀ delta èyí ni eléyìí ti ṣẹlẹ̀ ní àsàbà lọ́hùn wọn ní ilé ẹjọ́ gàgbọ́ tí ń bẹ ní ìpínlẹ̀ delta wọ́n máa ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa ti dá arákùnrin kan tí wọ́n pè ní inspector ubi ebri wọ́n ti dá a lẹ́bi o tó jẹ́ ìkan náà àwọn ọlọ́pàá wọn ni wọ́n ti dá a lẹ́bi wípé ó ṣe ikú pa ènìyàn tó sì jẹ́ pé ẹni tó jẹ́ adájọ́ ọ̀hún justice sidi dahai ní sọ ọ́ di mímọ̀ pé lóòótọ́ ìdí ti fi múlẹ̀ àwọn ti fi ẹ̀rí tó dájú sí wípé Emmanuel Ibe Oyèká tó kú yìí ikú rẹ̀ wá láti ọwọ́ ọlọ́pàá ọ̀hún ni tó sì wípé ẹ ti mọ̀ wípé ẹni tó bá ti ṣe tí ò yẹ kí ẹnìkan ṣe lóde Nàìjíríà dandan kí ojú rẹ̀ kí orí tí kò yẹ kí ojú ẹnikẹ́ni kí orí o nínú ìwé ìròyìn The Punch nínú ìwé ìròyìn New Telegraph lọ́rọ̀ ti tòní òun